kú dédé àsìkò yìí o mo kí yín o orúkọ mi ni Adétókè Olúwo aṣọ ni mò ń tà àǹkárá ni mò ń tà and èmi ni creative director SGTC clothing lórí Instagram. báwo ni content creation ṣe bẹ̀rẹ̀ well mo ti ń ṣe content creation fún bíi ọdún mẹ́wàá okay mo ti bá oríṣiríṣi tv stations ṣiṣẹ́ university of ibadan mo lọ mo dẹ̀ tún ka díẹ̀ met film school london uk so abínibí ni i'm a storyteller like everything tí mò ń ṣe storytelling ni but fashion designing èmi ò lọ school fashion designing o mi lọ school bàbá mi kọ́ wa dáadáa bàbá mi love fashion you know ó really like fashion so wá ti mọ nǹkan tó ń pè ní fashion láti kékeré so ọjọ́ yẹn o mo ṣe dúró sórí social media mo snap picture very nice èèyàn kan wá reach out sí mi pé ah mo máa like nǹkan tẹ wọ̀ yìí o ṣé lè ta one thousand pounds worth of nǹkan tẹ wọ̀ yìí bá ní ah ṣé bó ṣe ń béèrè náà ni ẹ mo ṣe ní ah mo lè ta o how many pieces lẹ fẹ́ aṣáájọ you know sọ̀rọ̀ bí mo ṣe jèrè ẹni tó ń ta àǹkárá nìyẹn o so nǹkan tí mo fẹ́ fàyọ ni pé just believe in yourself and kẹ́ pose báyìí everybody máa fẹ́ ra nǹkan tẹ̀ ń tà. Ankara ni wọ́n rí lára mi lórí social media tẹ́ni yẹn sọ pé ah mo fẹ́ one thousand pounds nǹkan tẹ̀ ń tà and ìgbà tí mo dẹ̀ rí pé ah Beyonce tó ń kọrin lamẹ́ríkà ó wà Ankara everybody bẹ̀rẹ̀ sí ń wá Ankara Rihanna that was two thousand and sixteen so ankara jẹ́ nǹkan tó ń pẹ́ everybody wá ń wá lọ́tún lọ́sì bí mo ṣe ah you know as a smart Ìjẹ̀bú girl mo ṣe ní ah èmi náà lè máa ta kínní ṣebí kí n ti rán aṣọ tó máa you know tell everybody máa fẹ́ ni bí mo dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ń tà nìyẹn oṣù kan báyìí everybody ah mo fẹ́ lamẹ́ríkà mo fẹ́ lọ Australia mo fẹ́ ní bí mo ṣe bẹ̀rẹ̀ sí ń taṣọ nìyẹn o so ó ó ó ṣe pàtàkì kéèyàn mọ nǹkan téèyàn fẹ́ ṣe gangan lórí social media kéèyàn dẹ̀ follow through. gbogbo country tí mo ti travel èmi èmi like láti máa jayé o mo like láti máa ṣiṣẹ́ mo dẹ̀ like láti máa jayé orí mi so ibi tí màá ní mo lọ tí mo really like London ah hmm. London ni business mi ti bẹ̀rẹ̀ ẹni tó ní kò ń fẹ́ ra aṣọ ń gba nǹkan tí mo sọ ń sìn London ló ń gbé so mo really love London London tó bá kọ̀ jáde síta báyìí wàá kọ̀ rí everybody múra gidi la àfọwọ́ká ìlú wo mo tún já sí yìí so èmi love London gan ibòmí tí màá ní mo like ẹ eh, Mexico ní Cancun ló ń pè bẹ̀yẹn ibẹ̀yẹn ẹ eh, tẹ́ bá mọ̀ swim gan ẹ máa fẹ́ wọ inú odò because omi wọn clean everywhere clean ó dà ń pọ́ lọ́hún in fact very beautiful place Cancun mo dẹ̀ love Nigeria because àjò dàbí ilé kò síbi tí mo bá lọ báyìí tí má ti ń lo one week second two weeks mo fẹ́ padà sílé because ah Naija for life lèmi o. ó wà very very intentional tẹ bá wo page wa ẹ kàn máa máa rí oríṣiríṣi colours ẹ mọ why everybody like nǹkan tó bá wà beautiful everybody fẹ́ jókòó síbi tó dáa tí gbogbo ẹ̀kọ́ ẹ̀mọ̀ tí gbogbo ẹ̀kọ́ ń fanimọ́ra ṣòye yín so mo mọ̀ọ́mọ̀ ṣe báyẹn ni tẹ́ bá fẹ́ ta ọjà lórí social media ẹ láti package ẹ ẹ láti ensure pé gbogbo nǹkan tẹ́ ń tà ó ń fanimọ́ra ó kàn ń pull èèyàn in so àmọ̀ọ́mọ̀ ṣe báyẹn ni o àǹkárá lọ́tún ló sì tẹ́ńpẹ́ yín gan máa ní à ibi mo fẹ́ jókòó sí báyìí advice mo máa nífẹ̀ẹ́ tó wò mí sí tó fẹ́ bóyá fẹ́ bẹ̀rẹ̀ aṣọ títà ni o bóyá fẹ́ máa ṣiṣẹ́ tv ni o ẹ láti mọ nǹkan tẹ́ fẹ́ ṣe kẹ́ tó bẹ̀rẹ̀ ẹ eh, ẹ láti mọ nǹkan tẹ fẹ́ ṣe ẹ kàn máa wà sórí social media or even outside social media kókè mo rí pé tó kẹ́ ń ṣe báyìí náà fẹ́ ṣe hmm, ẹ láti lọ wá ìdí dáadáa so ẹ ní há okay secondly ẹ láti wà so confident like ẹ láti sọ pé ẹ mọ nǹkan nǹkan tí mo fẹ́ ṣe lélẹ̀ kò dẹ̀ sí nǹkan tó máa distract me because orí social media eh, àwọn èèyàn ń sọnù lórí social media o tẹ́ ẹ bá ní focus báyìí ọlọ́mọ ẹ̀kọ́ wá wá tí o and thirdly ẹ láti gbọ́ lọ́n gbé èmi ò ń fọ́ lọ́n ṣeré gbogbo nǹkan mi báyìí àdúrà ni ẹ má yẹ kí gbogbo mi kọ̀ bá ṣe fáyín kó má deceive mi èmi èmi èmi àtọ́lọ́run àjọ wà àjọ lẹ̀pọ̀ ni forever and ever so nǹkan tí màá sọ ni pé nǹkan tẹ́ bá fẹ́ ṣe kẹ́ ṣe diligently kẹ́ fi gbogbo ọkàn ṣe ẹ má ya ọ̀lẹ because <laughs> tẹ́ bá ya ọ̀lẹ kò sówó ń bẹ̀ o. ẹ kú dédé àsìkò yìí o adétókè olúwo creative director sgtc clothing ló ń bá yín sọ̀rọ̀ yìí o orísun tv la wà ẹ má gbé kúrò.